fáwọn kan máa ń pè ní ajígeni anìgeni ẹ sọ fún mọ́mú abibulá pé ọ̀rọ̀ yẹn ṣe é padà ṣe gẹ́ni kì í ṣe kò sí tí ó ṣẹlẹ̀ wàláhì tàlá kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ̀yin tí ẹ kàn máa pariwo lórí Facebook lásán gbogbo ariwo yín náà ò sì ju Facebook lọ èyí tó bá tó bẹ̀ nu yín ẹ máa bọ̀ lógúnmọ̀ṣọ́ ẹ lọ ààfin ẹ lọ bá ọba pé tó ṣeun kódà tọ́ọ̀bá ní kúṣẹ́ wọn jẹ́ ó dì bẹ́ẹ̀ má jẹ́ káwọn tí ń bẹ́ social media yẹn ọ̀tàn yín ẹ tètè withdraw fúnra yín ọba ti yẹn ẹlòmíì automatically fáwọn ṣe lọ n gbọ́dọ̀ yọ ẹ dey play wọn ti yọ tó bá ti wá padà yọ yẹnyẹn ẹ lọ gbé sílẹ̀ padà ìmáàmù gbé ọba lọ sí court ṣùgbọ́n tí mo mọ̀ ni pé o ò lè win ní ọba lọ́nà wo gbígbó hundred percent eighty five percent ẹ̀yin tẹ̀ ń dá sọ̀rọ̀ yìí ní ọ̀dàn tí ọ̀tọ̀ ẹ̀yin sọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ wo mẹ́nu yín ìnísà ń bẹ́nu yín ìlọrin bẹ́nu yín ṣé bí ọba bẹ́ẹ̀ ti ṣé ọba ìlọrin bẹ́ẹ̀ ti mọ bí bí bí ọba ìlọrin bá pàṣẹ kan sẹ́nìkan nu yín lè jí padà. ṣeéṣe kẹlòmí o ṣeré ibú látara ọ̀rọ̀ tí mo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́mọ̀ṣọ́ yìí ìmọ̀ràn tí fún àfa àtọ́lé a ni wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ń tì yín o wọn ò lè gbà yín dúró wallahi ta'ala wọ́n ń tì yín sọ́ba wọ́n ń tì yín pé ọmọ nìṣó automatically ohun tó lé ajé sọ fún yín ẹ ṣe mọ́ Ògbómọ̀ṣọ́ mọ́ ẹnìkan ní ẹ wọn yọ mọ́mọ́ ológun wọn yọ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ wọn yọ wọn yọ wọn yọ ìmọ̀mọ́ àfin ni wọ́n jẹ́ o all right jẹ́ ń lé sí yín wọn kàn ń pè ní ajígínní anìgínní ẹ̀ ń sọ fún Ìmáàmù Habibullah pé ọ̀rọ̀ yẹn ṣe é padà ṣe kíni kí ṣe kò sí tí ó ṣẹlẹ̀ wàláhì tàlẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ̀yin tí ẹ kàn máa pariwo lórí Facebook lásán gbogbo ariwo yín náà ò sì ju Facebook lọ èyí tó bá tó bẹ̀ nu yín ẹ máa bọ̀ lógúnmọ̀ṣọ́ ẹ lọ ààfin ẹ lọ bá ọba pé tó ṣeun kò da tọ́ ọba ní kúṣẹ́ wọn àtìrantìran wọ́n sọ fún ọ pé tó bá kàn lórí ọ̀rọ̀ ìlú onílù ó sọ. So, so ẹ̀yin yìí máa ké ju àwọn àfa yìí mọ̀ Ògbómọ̀ṣọ́ lọ àwọn àyìnbó Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀ ké wọn lọ ẹ mọ̀ Ọlọ́run ju gbogbo àfa Ògbómọ̀ṣọ́ lọ so àwọn àyìnbó tí wọ́n ń wá tí wọ́n tọ̀ bá ní àfa àfa ìbò láàyè yẹn ẹ mọ̀ Ọlọ́run ju wọn lọ tẹ́fi ń bú ọba tẹ́fi sọ pé ìbọn tó bá ó ṣe ọ̀dà wáyé tí ẹ ẹ wà sentimental tí ẹ jẹ́ tẹ́ fẹ́ sọ́ra wọ́n èyí tí ẹ fẹ́ sọ̀rọ̀ yín di ọ̀tá ọlọ́run lára ọ̀rọ̀ ọlọ́rọ̀ lára ọ̀rọ̀ tí ó kàn yín lára ọ̀rọ̀ olú onílùú torí gbó ọ̀rẹ́ pìsẹ́ǹtì eighty five percent ẹ̀yin tẹ́ ń dá sọ̀rọ̀ yìí ní ọ̀dàn tí ọ̀tọ̀ ẹ̀yin sọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ìwọ bẹ́nu yín ìnísà bẹ́nu yín Ìlọrin bẹ́nu yín ṣé bí ọba bẹ́ẹ̀ ti ṣé ọba Ìlọrin bẹ́ẹ̀ ti mọ bí bí bí ọba Ìlọrin bá pàṣẹ kan sẹ́nìkan nu yín lè jí padà tí ọba àwọn bó ti jẹun ọba àwọn ní control gbogbo mi nísìnyí ẹ̀yin lẹ jẹ́ àfa gan ẹ lẹ́nu níwò àfa kan sọ àfa jígini ó ní ṣe àfa bíbu láì mọ́mú tọ́lá tó mọ kéwù ṣe lè ba wàhálà ẹ̀ gbádùn àfa jígini ẹni tẹ́ kí òye yín gan o ṣé Islam ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà sọ ṣe é sọ Islam ẹ sọ̀rọ̀ mùsùlùmí gidi báwọn ṣe é sọ̀rọ̀ mùsùlùmí tó bẹ̀rù Ọlọ́run bó lẹ ti mọ̀ pé mọ̀ máa gbóyàn ọmọ kí ó tó tọ́lé kí ló fẹ́ kàn wá tí wọ́n ní kó kírun kò lè rí irun kí so àwọn tí wọ́n fi síbẹ̀ wọn ọ̀mọ̀ pé wọn ọ̀mọ̀ tán fi síbẹ̀ àbí kókó lọ jẹ́ so wọ́n ní kó wọ́n ṣe kútúbà kò rí túbà sí wọ́n àtẹ̀ ń ṣe báyìí wọ́n àtẹ̀ ń ṣe báyìí so ìmáàmù yẹn kò rí evidence mú wá pọmọ lulẹ̀ lòun dàárọ̀ yìí the next thing ni pé ọba ní lọ sínú ilé yín ó mú ọba lọ sí court ọgbọ́n máa lọ kóòtù káwa ni ẹnìkan lóun fẹ́ gbé ọba òun lọ sí kóòtù níjọ́ tí ọba àwo títí ń sọ fáwọn oníṣẹ̀ṣe pé ní tẹ̀sí ọ̀dà sẹ́ríkì ẹnìkan sọ pé ọ̀dà òun fẹ́ sọ̀bà òun sí kóòtù rì níjọ́ tí ọba tí gbogbo yín ti ń pariwo pé kìsẹ́nì kìsẹ́nì kan gbé ọba lọ kóòtù rì ìmáàmù gbé ọba lọ sí kóòtù ṣùgbọ́n tí mọ̀mọ́ ni pé o ò lè wí ní ọba lọ́nà wo àwọn tí wọ́n kàn tan ìmáàmù yẹn tí wọ́n ti ìmáàmù yẹn wọ́n kàn ń wò pé wẹ̀ ọmọ wọ́n dẹ̀ ń ti ìmáàmù náà dẹ̀ ń tira rẹ̀ tó so ẹni tó wá gbé ní sọ́ba tó gbé ọba lọ sí court ẹ wá expect pé irú ẹni bẹ́ẹ̀ kó ló ń bẹ lọ sàdúrà fọba àbí kọ́ bá ó invite ẹ̀kọ́ ọmọ sàdúrà fún mi ìyẹn tó ti lọ ìmáàmù wa lọ sí mẹ́kà ọba ò sọ pé kí mọ̀mọ́ wa gbàṣẹ ọba ní wáì tí mọ̀mọ́ dágbére the next thing ni pé ẹ wáyé tí mọ̀mọ́ ọ̀dà gbé gẹ́gẹ́ bí olóyè ọba tó lóyè ọba sì ni ìmáàmù ìlú o ìmáàmù míì lábẹ́ ilé ó lè máa jẹ ìmáàmù nulẹ̀ wọn àmọ́ olóyè ọba torí ìmáàmù ọba ló ti gba àpá ọba ló ti pọ̀ gbà àṣẹ ọba ọ̀dọ́ ààfin ló ti gba ọ̀pá àṣẹ ààfin ni ó ti gba sàtífíkẹ́ẹ̀tì pé mo jẹ́ wọn mú lọ sọ wá sọ mi ọ̀nà tí kì í bí ṣe olóyè ó dẹ̀ sì sáì rẹ̀ pé olóyè ọba lòun so later nígbà tí ó bá wá ó wá ó wá challenge ìmáàmù pé why tẹ travel tẹ sọ fún wa ìmáàmù sọ pé ẹ torí náà ọba ò lè challenge òun torí pé òun kì í solóyè ọba òun yẹn ṣe ọba ò lè pàṣẹ fóun torí pé òun kì í solóyè ààfin so ẹni tó sọ pé ọba ò lè pàṣẹ fóun òun kì í so ọba ẹ wá ẹ wá expect pé kún àwọn tó bá jọ ní kankan ṣe pọ̀ lọ́nà wo ìlú wọn ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run so yẹ bó ṣe yẹ ṣe ìlú wo lẹ ṣe expect kó rí bẹ́ẹ̀ bọ́n ní ṣe bẹ́ẹ̀ ṣe lè gbarú ẹ̀ nílùú yín ẹ̀yin tẹ́ ń dá sí tẹ̀ sọmọ ìlú yẹn ṣe lè gbarú ẹ̀ nílùú yín ní sẹ̀dẹ̀ ó kí mo sọ nísìnyí ayélujára yìí ta ló lè gbàdúrà kó ṣẹlẹ̀ sínú ilé wọn àbí ìlú wọn pé ogun ológun ogun wọn kó dogun ológun ẹ wá ń bọ̀ ayélujára kílẹ̀ ń bọ̀ wọn fún ẹ wà ní sáyélujára ok àwọn èso máyé lára ẹ̀yin tẹ̀ wá àmọ́ mo bú mọ̀sán lè mi àkíkí kò dàrú o kò rújú o Ògbómọ̀ṣọ́ gidi ọba gan mọ fámìlì mi torí fámìlì tọba bá ti gbọ́ ọkọ rẹ̀ nílùú kò ṣe àkíkí Ògbómọ̀ṣọ́ lè mi kì í sọ máa lè Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ mo dàgbà sí I was born and brought up in Ògbómọ̀ṣọ́ if you don't know so kó máa àwa lè dá sí ẹ̀yin tẹ̀ kì í sọ Ògbómọ̀ṣọ́ tẹ̀ ń dá sí ẹ̀yin àfáà kì í sọ̀rọ̀ yín kó kán yín stay in your lane ẹ dúró sílùú yín ẹ rán ọ̀rọ̀ gbèsè ayé ìlú yín ẹ rán ọ̀rọ̀ lu yín ẹ rán ọ̀rọ̀ gbèsè ayé yín ẹ Ògbómọ̀ṣọ́ lè fáwọn àfa àti bẹ́ńbẹ́ wọ́n yanjú nǹkan wọn àwọn náà sì yanjú ẹ̀ dèlè sẹ́lẹ̀ yanjú ẹ̀ ni tẹ́bàṣọ wa rọ̀rọ̀ kan ẹ máa bọ́ sórí mídíà ẹ máa wú ikú wù yín kálukọ́ máa wú tó wù ẹ máa bú ọba yẹn ẹ wọ eyín tẹ́ ń bú ọba gan ẹ gbádùn tẹ́ ń bú ọba yẹn who are you ẹ orí yín ò pé torí yín bá pé ni ẹ mọ̀ pé gbogbo ohun tó bá ti wu ọlọ́run ni máa gbé sórí ipò ọba yẹn ṣèbí ńgbà tán fẹ́ jọba ìbí mùsùlùmí náà contest wà tọ́lọ́run gbé fún mùsùlùmí tó gbé fún kìrìsìtẹ́nì ẹni tó wu ọlọ́run kó fi síbẹ̀ nìyẹn ẹ yìí dẹ̀ sọmọ olúwa ẹ bá wa filẹ̀ à ṣé ṣé ẹ dákun ṣé ó kàn yín ni àwọn àtàjọ wọn lù gbà fún adẹ̀ ń tẹ̀lé ọba wa ní kálásì mọ́mọ́lọ́wọ́n sọ lóye ọba with lẹ́tà ni kò fẹ́nu sọ pé ọba ò lè pàṣẹ fóun ọba dẹ̀ ní the contribution àwọn mùsùlùmí láàfin ọba ní the àdúrà àwọn mùsùlùmí láàfin tó bá àwọn bàbá rẹ̀ àwọn bàbá wọn ti máa ṣe nìyẹn nígbà tí Ṣọ̀ún Tàná wà ń bẹ̀ àwọn kìrìsìtẹ́nì máa ń lọ ààfin lọ ṣàdúrà fún Ṣọ̀ún Tàná ọba Ṣọ̀ún ò lé wọn. so nítorí sì tó wá ṣe náà nísìnyí tí ò bá tún wá pùtì tí ò tún fọwọ́ àwọn mùsùlùmí sínú ìṣèjọba rẹ̀ ẹ̀tún ló tún ẹ̀tún ní tó bá tún ṣe ò dáa sport mùsùlùmí ẹ̀ mọ̀ padà bú ọba yẹn náà ni ẹ̀yin lẹ́nu méjì ọba wa òpin tán ẹni tó lóun nígbà tí mùsùlùmí lòun ṣe òun ṣe olóyè àfin mọ́ tí àwọn ìdílé náà ṣe bí kì í sọmọnú lé àwọn tó yẹ pé àwọn náà sì ni oyè yìí kàn tí ìmáàmù òsèré sọ ẹ̀yin náà ẹ̀rí yẹn sọ ẹ̀rí yẹn yanjú pé ẹ̀ lóòótọ́ ọmọnú lé yẹn ni àbí ìmáàmù ẹ̀rí ẹ̀yànjú ẹ̀ sáà pé sáàmọ̀ sí lọ wọn gbọ́dọ̀ yọ ẹ̀ dé play wọn ti yọ tó bá ti wá padà yọ yẹnyẹn lọ gbé sílẹ̀ padà ẹ̀yin tẹ́ pé gbogbo oró ariwo yìí náà orí Facebook ni èyí tó bá tó bẹ̀ nù yín tó bá pa àfa lòun kó lọ sáàfin kó lọ bá ọba yẹn kó lọ fèsì ọba àtijọ́ àfa rẹ̀ ó fi lu ẹ̀wọ̀n ni wàláì ó lọ padà gbogbo ìjà àfa wọn lọ lò lẹ́wọ̀n ni wàlẹ́ àti àwọn àfa àtòrí wọn pé ti sọ̀rọ̀ mọ́mọ́ ọ̀fà àbísọ̀ lọ́wọ́ra ọlọ́run tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ pé wọn níyẹn kì í rọ́bà fín gbogbo àfa tó bá ló mọ rí ọba fín tó bá ti gbà tó bá ti gbà ọba ọba ó padà ló máyé ni yóò jẹ máyé ni kọ́nfàmù ni so kí wọ́n làwọn yẹn ò ké tẹ́yìn wá ké tẹ́ wá ké làkà ìmọ̀ tẹ́ ẹ wá kéwu ké kéwu pé kéèyàn máa rọ́bà ìlú onílù fín kéwu pé ẹyin tí o bá tèèyàn kó yọ̀ǹda rẹ̀ fún ọmọ gbé lọ àdìsí wo fún yín bẹ́ẹ̀ àwọn ò sí ìwọ̀n ìnú sà lọ́yọ̀ kan wà sá ní kó kú ni àní kó kú lórí ti àní kó kú kó sì máa kú ọ̀gán so ìmáàmù olóòye solóyè ọba ọba wa wò pé ọ̀dà náà òun ní ìdí àdúrà àwọn mùsùlùmí torí ọba gbogbo mùsùlùmí ọba gbogbo òlú lòun ọba mùsùlùmí ni ọba kìrìsìtẹ́nì ni anybody may become the, the, the king tí bá ìpínlẹ̀ yorùbá tí bá ṣe ìlú ẹ̀sìn àsìkò lọ́wọ́ nísìn mùsùlùmí níjọba ńlọrin sẹ́ẹ̀sì gbọ́ kírísítẹ́nì bá wọn dórí sẹ́ẹ̀sì bá wọn dórí sẹ́ẹ̀sì bá wọn dórí torí ìlú ẹ̀sìn ni Ògbómọ̀ṣọ́ kìrìsìtẹ́nì pọ̀ mbẹ́ kọ́dà kìrìsìtẹ́nì mélòó gbọ́sọ̀ fẹ́ pọ̀ ju ti mùsùlùmí gan lọ kìrìsìtẹ́nì mélòó mùsùlùmí bẹ́ẹ̀ ìṣẹ̀sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹ wá ẹ̀ pé kókó ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mùsùlùmí nìkan ni kó máa kọ̀ǹtró gbogbo òlú yẹn mùsùlùmí ti ṣe tiẹ̀ ó ti lọ báwa sọ̀run dáná ẹ̀yìn wa dé kẹta ọlọ́dún ní ọlọ́ba wa fọ̀run kẹ́ wọn nígbà mùsùlùmí lọ ọlọ́run tó wá gbé fún kìrìsìtẹ́nì ẹ̀yìn kan wá ń bínú ẹ̀ wá ń bínú pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ pé kìrìsìtẹ́nì lè pàṣẹ fún mùsùlùmí sígbà tí ọba jagunmọ́dé tàná wà ń bẹ̀ kò pàṣẹ fún àwọn kìrìsìtẹ́nì lánàá tí wọn ò tẹ̀lé àṣẹ rẹ̀ ni ẹnìkan wá ní ẹ láìpẹ́ ń para wọ́n para yẹn bíṣọ́ọ̀bù náà nítorí wọ́n yàn lọ́ọ́ kọ̀ọ̀kan yín kò bá tó yan prof kò bá yan bíṣọ́ọ̀bù kò kàn yín ẹ fi ọba yẹn lẹ̀ pẹ̀lú pẹ̀lú lu ẹ̀ ẹ fa mọ́ lulẹ̀ sáwọn ọmọ ìlú kọ̀ǹpẹ́ kó bá wọn fi yà jẹ àwọn ni ẹ̀yin ọ̀tá yìí tẹ́ ń pa nǹkan lọ́ta ẹ̀yin ọ̀tá ẹ̀yin ọ̀tá lọ síwájú ẹ̀yin ọ̀tá àgbéga tẹ́ ń bínú tẹ́ tẹ́ fẹ́ máa wá ṣubú fún lóńlù tìlù tí ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkànfẹ́ kọ̀rọ̀ yìí máa ta ni kọ́mọ ká àwọn tí ó sẹ̀ ká máa fi tọ́ba ta lọ́ba lóyún á máa mú yín lẹ́kọ̀ọ́ ká máa wù lóyún á máa gbú ọba lóyún bẹ́ẹ̀ tí ń bọ̀ àlùkò mọ̀ọ́sọ yẹn a máa fẹ́ síbẹ̀ tọ́lá wa lẹ́kọ̀ọ́ kí ó ta ṣiṣẹ́ sí ìwọ̀n bàtà kí ó ta ṣe ké ó sì yé wa tọ́lá mọ́ lọ́hùn mọ́. ọba yẹn wá wò pé òkè òun nídìí àfa ó wá mú ìmọ̀ mú ó wá yin àfa bíbo ó wá pa àwọn ayé lára ó yà fa ẹni tí ẹ fẹ́ fà lẹ̀ wá lọ́gbà tí ìmọ̀mù tọ́lẹ̀ ò ti lè dínà pé ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àlè oyin sọmọdé ayé lára kò rẹ́ mú wá ẹ̀bẹ̀ náà kà lọ ń bẹ̀ ẹ̀bẹ̀ kí ni ẹ̀bẹ̀ pẹ́ kan gbé ogólógún fún ẹ it's not done that way wọ́n dẹ̀ mú àfa àbíbò lọ àyè lọ ayé lára àkíkí ni tí ibi tọrọ tiẹ̀ ò dàrú rárá rárá ibi kọ́dà gan-an sẹ́ni tí wọ́n ń tré sí ẹ̀ lọ sí ìdí kankan ìbí ò dàrú wọ́n dẹ̀ mú lọ ọba wa lòun ti jẹ ìmáàmù ààfin Ògbómọ̀ṣọ́ ẹ̀yìn kan wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì ní tọ́líà ẹ̀ gbádùn kò sí ọpọlọ wọ́n fìyàn jẹ ọba fìyàn jẹ ìmáàmù pé ìmáàmù yìí òun ni ó mọ̀ rẹpẹsẹ́ǹtì ọba in all Islamic aspect beyond the ìlú gangan fúnra rẹ̀ kọjá Ògbómọ̀ṣọ́ ọba inú mọ̀ rẹpẹsẹ́ǹtì ìlú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ sọ fún mi kí ló tó wá kú mi lẹ́mọ̀ so mímu tó lé ọkọ̀ máa kírun lásán lọ́jà agbóni mo yẹ wá yẹn a kàn máa kírun lásán kó kírun jímọ̀ kò ní aspect kankan fún lù torí pé kò ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́lí ìmáàmù ọ̀tọ́lẹ́ ọ̀ tó bẹ́ẹ̀ kọ́lọ́ dákínní kan lẹ̀ nílùú ìlú yẹn láì láṣẹ ọba nínú kò tó bẹ́ẹ̀ wọ́n pè lẹ́jọ́ láì láṣẹ ọba nínú ìgbà lórí ibo yín máa tó straight pé àṣẹ ẹ̀sìn lójú ọ̀nà ẹ̀mọ́tẹ̀ ẹ̀mọ́tẹ̀ ń ṣe gbogbo tí ó bá wó Ògbómọ̀ṣọ́ yẹn wá tí ó bá wó Ògbómọ̀ṣọ́ yẹn wá tú ọba ni ọ̀dọ̀ba náà kọ́ dé sí gbogbo tí ó bá wọn wò lú wá ọ̀dọ̀ba ni ó dé sí kọ́dà gan tí àfa àgbà kan bá wọ ìlú wá tó bá fẹ́ mọ́ rìn yóò kọ́ dé ọ̀dọ̀ ọba náà mo ní kí n kí n sà. ìjọba Nàìjíríà bọ́n bá ṣe ní tẹ̀yìn fún ìlú Ògbómọ̀ṣọ́ yẹn fún mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀dọ̀ ọba ni ó dé sí ọba ni ó ṣẹ̀ṣẹ̀ so ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń ti ìmáàmù yẹn ó bẹ́tà ó bẹ́tà kẹ́ jáwọ́ kẹ́ advice ìmáàmù yẹn kó wà abide the more rules kò dẹ̀ ó dẹ̀ ti wá bọ́ gan ó ti bọ́ ìyẹn jẹ́ ti ọkọ̀ lọ ná ṣùgbọ́n ẹ má win tí ẹ fi rí ibú ní tẹ́mi mọ́nu ó bá ní ìlú tẹ́ gbogbo àwọn wé afúláṣí ń fàtọ́lẹ́à ẹ̀gbọ́n sọ mọ́mùkú mọ̀ sọ sí ni wàláìtàláì wọn wọn bí kankan dánú rẹ̀ ní gbogbo wọn tí ó dogun mọ́sọ́tọ́ mọ́ sí wèrè tí ó ní ọya ah, ah, ọba tó nílùú o sọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ràn fún yín pé ìmọ̀mù tọ́lẹ́à ẹ má jẹ́ ó di ẹ̀tẹ́ àyè sí wà láti tọ́ máa lú àbí rẹ ṣe sẹ́rí ẹ ẹfẹ̀ kan sọ̀rẹ́ńdà jẹ́jẹ́ ẹ kú lórí ipò yẹn má jẹ́ wọn á gbé yín kú o ògbéjọ́ kan jọ kàn bọ̀ ẹ kàn máa ṣe yáa yóò àná sùn wọ́n ní mr man ọ̀ya kó wàláì tàláì ẹ má jẹ́ ó dì bẹ́ẹ̀ ẹ má jẹ́ káwọn tí ń bẹ́ social media yẹn ọ̀tàn yín ẹ tètè withdraw fúnra yín ọba ti yẹn ẹlòmíì automatically ẹni ẹni ẹjọ́ wà nǹkan tù wàhálà ẹ̀ lè wí ni ọba kẹlọ ẹ wò ẹ má ṣàdúrà ní ayé mọ́ ẹ lọ sí sánmọ̀ ẹ lọ sí sánmọ̀ ọlọ́run gun ò ní gbọ́ kò ní gbà wàláì kò ní gbọ́ kò ní gbà pẹ̀fẹ́ ẹ fẹ́ lọ bí ọlọ́run kan lè bá gba ogun ológun mọ́ tiyín ọlọ́run ò lè gbọ́ kò tiẹ̀ gbọ́ gan-an tó bá ti gbọ́ ni ọba ò ní ronú pé kóun tó yan ìmáàmù míì ǹdìsẹ́mi inú ilé Ayílára yẹn àwọn kan wá ní ìmáàmù ti méjì ní Ayílára irọ́ ni àfàtọ́jà yìí ń sọmọ Ayílára so kò jọra wọn wọ́n sẹ̀ yan Ayílára sẹ̀ fa ti wọ́n. Eh, kọ́ọ̀lù àwọn oníkọ́ọ̀lù ènìyàn yìí àwọn ilé àti yan ìmáàmù àkíkí àfáàjigini kan ní kó yẹn sọ ma kí ó tó ayé lẹ ó ma kí ó tó ẹ sọ ma àfáàjigini náà sáà ni o ní sọ ṣé mama bíbù ma kí ó tó àfáàjinusa kéwù ló làfáàjinusa mọ kéwù wo ni wọ́n mọ̀ kéwù wo ni wọ́n mọ̀ tá à ń sọ fún pé mọ̀mọ́ àbíbù láyọ̀ ọmọ kéwù ẹ̀yin tẹ̀ ń sọ yẹn kéwù mélòó náà mọ̀ àfáàjigini kéwù mélòó lẹ mọ̀ ṣé tó gbẹ́ kó tí àjọṣe yìí kéwù mélòó lẹ mọ̀ ṣé ẹ̀ wọ́n ti ń jẹ́ kéwù gan sá bẹ́ẹ̀ máa mọ kéwù wí sọjọ́ ìmọ̀mù ẹbí kọ́ àkọ́mọ́ kẹfí lẹ̀ so ó ṣe túbà kò ní túbà ṣe kò bá bá tí a kà àbí wọ́n á fi ọ̀rọ̀ ẹ̀sìn lọ́kọ̀ kò rí dá sí ẹ̀kan wà bias torí tẹ́fẹ́ jẹ́ torí pé fáfẹ́ ẹ̀ ń wá fi àwọn èèyàn ẹ̀ mọ́ tó ẹ̀ tẹ̀lé ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run mọ́ torí ẹ̀ lé wíìnì ọba o tó lè mú ọba yẹn ìmáàmù mi ìmáàmù tọ́lẹ́à ó ti lọ wàláì ó ti ó ti lọ ó ti lọ ẹjọ́ sí gbogbo àwọn tí rántí kò sí nǹkan tán ṣe sí if you want to quote me wrong oya quote me wrong